alam taro kaifa fa'ala rabbuka bi aad ṣé o rí abó gbọ́ ìròyìn tọ́lọ́wọ́ bá ṣe pẹ̀lú àwọn ìran áádì ọlọ́wọ́ ní ìrọ̀mà àwọn áádì yìí bàbá wọn ní jẹ́ ìrọ̀mù a máa ń fowókọ̀ bá bẹ́ èèyàn pé èèyàn. ẹ̀rí gbogbo ẹ̀ máa ń lọ bẹ́ẹ̀ bá dákọ̀ bá bí èèyàn wẹ̀yìn. dáàtì lè imad ìrọ̀mà dáàtì lè imad àwọn olóòpó imad òpó ni wọ́n ń pè bẹ́ẹ̀ alati lam yukhlaq misluha bil àwọn tó yẹ pé àwọn tún dá irú wọn lórílẹ̀ tó ní àdéhùn mọ́tò pé ó fẹ́ wọ àwọn tó jọ ìran áádì ọlọ́run ní wọn mú lórílẹ̀ àwọn tó tún rí bá wọn kò sí. kí ló fà á tó fi jẹ́ pé wọ́n jẹ́ dáàtì imad olóògbé ohun tó fà á ni wípé àwọn èèyàn wọ̀nyí ibi tọ́láwọn bá dá wọn sí atẹ́gùn pọ̀ ńbẹ̀ atẹ́gùn yìí ni máa fẹ́ iyanrìn tàbí èrùpẹ̀ oorun sì ní gbogbo ilẹ̀ ẹbí tí wọ́n ń gbé atẹ́gùn yìí wá máa gbá èrò pẹ̀jọ tá à ń pè ní àkọ́f ọlọ́run sọ ní sọ́jọ́ rẹ̀ àkọ́f ó sọ̀rọ̀ àwọn áádì bẹ́ẹ̀. àárín àwọn èèpẹ̀ tàbí èrùpẹ̀ tí atẹ́gùn gbàjọ tó ti wá di òkè àárín wọn omi àwọn áádì omi wọn ń gbé. atẹ́gùn yìí tí wọ́n bá wá fẹ́ kọ́lé wọn tí wọ́n pàgọ́ wọ́n wà á mọ òpó tó ga òpó yìí wọ́n wà á so kò mọ́ tí wọ́n fi wé ilé wọn dúró kátẹ́gùn òfin lè gbélé náà lọ lọ́lọ́ fi sọ pé ìrọ̀mọ́ dáàtì lè náà wọ́n lágbára pọ̀ àwọn náà sì máa fi agbára wọn ṣe yànnà bí abọ́lá ń ṣe sọ́nà sọ́ọ̀tù fúsílàtì. آية لا يكادون بكي فأما عاد فاستكبروا في الأرض بغير حق وقالوا من أشد منا قوة سورة الفصل آية 15 فأما عاد فاستكبروا في الأرض أعوذ بالله من الشيطان الرجيم فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون. ọlọ́run ní fa ama aadùn ẹ̀rí bí ní tiwọn fastakbaru fil ardi wọ́n ṣe ìgbéraga lórílẹ̀ táwọn bàbá wa ń pè ní àgbéró wọ́n ṣàgbéró lórílẹ̀ bẹ̀rẹ̀yìn fil ardi bẹ̀rẹ̀yìn làhàk èyí tí èyí ṣe kò tọ́ kò tọ́ sí wọn kí wọ́n ṣègbéraga lórílẹ̀ kí ló dé tí wọ́n fẹ́ máa ṣègbéraga sáwọn ló dára wọn ni agbára tí wọ́n ní ẹ sáwọn olùfúnra wọn. wọ́n wá máa sọ mẹ́rin aṣáàdùnmí náà kò wà ká ló ń tọ̀ tó tó lágbára ju àwọn lọ. mẹ́rin aṣáàdùn tafdil wọ́n mọ̀ wá ní superlative talẹ́ni náà tó tún ní agbára nínà ju tó tún ní ju àwọn lọ kú wàtá ní agbára ta ló lágbára ju àwọn lọ lórílẹ̀. ọ̀rẹ́ ni ọ̀rẹ́ nínú wọn ẹ̀lẹ́ yìí kọ́lá ọ̀hún wà ṣáàtú ní ọlọ́run ní sínú wa rí i ṣé làákàyè wọn ò lọ ọbẹ̀ àbí wọn òwò yìí sí i. anna lọ alẹ́ ni kọ̀lá kọ́hún pé dájúdájú Allah tó dá wọn wúwo ashaddu minhum quwwa ó lágbára jù wọ́n lọ. wa kanu bi ayatina yajhadun. àmọ́ ṣá o kanu bi ayatina ìṣesí wọn ni pé àwọn àmì ọlọ́run wọ́n jẹ́ yajhadun ẹni tí máa ń tàpá sámi ọlọ́run alátakò òun wọn máa jẹ́ sí àwọn àmì ọlọ́run ìyàn ni wọn jà kí la fàyọ nù àyà yẹn ni pé àwọn gánmọ̀ táwọn lágbára lórí ilẹ̀ tí wọ́n fi ń béèrè pé ta ló lágbára táwọn nínú tó ṣokùnfà parun wọn nù. àwa náà a máa ṣe bẹ́ẹ̀ ṣé àti ànábì wa Mùsá alayhi salatu wassalam nínú suratu Kahf tó jẹ́ ní kó lọ bá Khadru gangan nìyẹn jíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ó láàrin àwọn Banu Israel ó wá béèrè pé mọ̀lúwà àìlàmù mímì tálẹ́ńtẹ́ tó mímọ̀ jù ń lọ alómímọ̀ tó ń òun lòun mímọ̀ jù lọ́lọ́run fi ní kó lọ bá kọ́ dúró kó tún kẹ́kọ̀ọ́. wà á kọ́ ọ́ la mú sáré bàdá àrùn náà. nílẹ̀ ìgbà fẹ́ lọ síbi ìjáìn tó rọrọ̀ sọ bí ó jáde báwọn ẹni tó lọ ní kó lọ bá ibi tí ó ti pàdé ẹ̀ olọ́lọ́run júwe fún òun wá ń sọ fọ́mọ kéwù rẹ̀ táwọn àfáà pè ní ṣáàrù níjọ́ yẹn òun wá ń sọ fún pé a ní gbò a ò ní yẹ̀lẹ́ tí ó wà lórí ìrìn àjò wa yìí ó níbi tá a bá ti rí tóbi méjì ti pàdé sóti yẹ ẹja táwọn sì mú lọ ẹja gbígbẹ yìí ibi tó bá ti tají tó sọjí tó rìn ẹja tó ti kú tó ti gbẹ ibẹ̀ làwọn lọ ṣùgbọ́n tá a sọ ni pé kí ló bí ìrìn àjò yẹn ló ń lọ́rọ̀ tó sọ. sọ àwọn aájú náà sọ bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ sáwọn ìran Yorùbá náà ní Nàìjíríà àmọ́ ẹgbà táwa la dáa jù kò sí ìran tó dáa tó àwa Yorùbá nígbà tá à ń sọ̀rọ̀ sọ́rọ́tù káf sọ́rọ́tù ìsọ̀rọ̀ mo ṣàlàyé wípé ọlọ́run fi hàn àwa yorùbá àjẹ àwọn ìyá ọ̀rọ̀ tá a sọ yẹn torí àwọn ìran tá a kà kún nílẹ̀ yorùbá àwọn nàdájú yorùbá yìí kà wọ́n sí àwọn tó bá ti fàlà àmọ́ pé wọ́n ní abilala lẹ́nu bẹ́ẹ̀ sì ni yorùbá náà ń fàlà àwa náà ń fàlà sẹ́ẹ̀kẹ́ ṣùgbọ́n ọ̀nà táwọn ti fa sí wọn láti mú wọn bẹ́ẹ̀ wọ́n á ní àwọn ọ̀ràn yẹn wọ́n jẹ wá níyà ní 1983 torí nígbà tá a láàánú fi ìhónú hàn à ń jàjà òṣèlú àwọn ní gbòdògbòdò tí wọ́n kó wá tí wọ́n ń ta wá ń pa tí wọ́n ń yàn wá ń kòkókò tí wọ́n ń kan wá ń kóńdó àwọn bá kàkún èèyàn ọlọ́run ní ẹ̀yin ẹ máa lọ́nu army ẹ máa lọ́nu ọlọ́pàá ẹ lọ́nu ṣègbè wọ́n wá bẹ̀rẹ̀ sí ìlú àwa yorùbá wọ́n nà wá lọ́dún yẹn fà. ṣùgbọ́n alága jù wọ́n lọ àwọn ẹni wá ń jẹ sọtọ jẹnẹra àwọn ẹni ń gbẹgbẹ ọlọ́pàá káàkiri àwọn ọmọ ọlọ́dọ̀ wọn kìíní kan wọn àkó wa wọn kàn kọ́ọ̀fù lé alọ́ wọn kàn kọ́ọ̀fù sí alọ́ àwọn ọ̀ràn bá a ní ìrùn tó nǹkan kan ọlọ́run ní kí wọ́n jẹ wáyà. àwọn tá a ní wọn ò jẹ́ nǹkan kan yẹn ọlọ́ni ẹ máa ṣèjọba lé wọn lórí wọ́n ṣe lé wa lórí tó ń ti ẹ́rì láti wá mọ̀ búwo ní seventy nine tí Shagari bá ń sọ̀rọ̀ wọn ẹ̀rí pé kò gbé èkó ẹ̀rí just a teacher training certificate lónìí ọlọ́ni dà professor yìí ò ní jẹ president ẹni tẹ́ wá ní òun ìwé òun òun ní òun sáyìn ìwé professor kó tó rówó gbà torí pé agbéraga àjọra wa lójú ọlọ́run wa ní káwọn ìyá yẹn kò jẹ wá. nítorí náà ọlọ́run sọ nínú suratul Hujurat ọlọ́run ní inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu báwa ká. inna akramakum 'inda ọlọ́run ní àwa la dá yín mẹ́lù dákàrí ìwà òǹsà látara akọ̀kan àtàbò kan Adam àti Hawa bó ṣe sọ fún wa ní sọ́tún nìta súrẹ̀ lẹ́ẹ̀kẹrin ní àyà alákọ̀ọ́kọ́ àti kejì wà bá fà nínú ìgbìmọ̀ ìjàlá nkàfẹ́rọ̀ wà nìta láti ara Adam àti Hawa láti wá fa àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin tó pọ̀ gbogbo àwọn táwà lórílẹ̀ ara wọn láti jáde ọlọ́run ní látara wọn láti dá yín wàjà alinakum shu'uba wa qaba'ila sha'bun wa qabila a ṣe yín ní orílẹ̀-èdè shu'uba ẹ̀rí àwọn China People's Republic of China ẹ̀rí pé ṣàbíyà ni ẹ máa gbéra wọn jùmùbíríyà tó sí ní ṣàbíyà People's Republic of China ṣàṣeyí ní orílẹ̀-èdè wọ́n kọ bá ilà kọbílà a sì ṣe yí ní ìran ìran lérílẹ̀ àwọn kọ̀ọ̀rá wọ́n yàtọ̀ sí àwọn China orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. lárúbáwá ó yàtọ̀ sí gẹ̀ẹ́sì àtúwádà yìí ní ìran ìran yorùbá ẹ̀yà kan ni wá ìran kan nínú yorùbá mi àtúwá ní ẹ̀yà ẹ̀yà ẹ̀yà bíi ni, nínú yorùbá àtúpín abómọ ọ̀yọ́ ń bẹ ìjẹ̀ṣà ń bẹ ìjẹ̀bú ń bẹ ìgbá ń bẹ èkìtì ń bẹ ìgbóná ń bẹ òǹkò ń bẹ ìbọ̀lọ́ ń bẹ lọ́tọ̀ọ̀tọ̀ tébè wọn sì yàtọ̀ síra wọn kó dọ́dọ̀ àwọn ànágbó ọlọ́ọ̀ni kí lóde tá a fi ṣe bẹ́ẹ̀ níta àárọ̀ fún kẹbà lè mara yín ni kìí ṣe pé kẹ́lí máa ṣe ìyànà lórí ara yín léèyàn fẹ́yàwó nìsín tí ra ẹgbẹ́ nìsín tọrọ ẹ̀sìn ti ń fọ́nká wọn ọmọ bóbi ìyàwó ẹ̀ ní ẹgbẹ̀nẹ̀ ìjọ náà lè ní wọn ní kéèyàn ló kọ̀ ń dọ̀hún ẹgbẹ̀nẹ̀ ló mọ̀ gbé wálé yóò bá ló ń ṣe báyẹn o ẹ ráwọn òwe burúkú kan ìníkan ló gbé gbìyàgbó kẹ̀kẹ́ àwọn òwe ń bẹ báwọn ọkọ̀ kan lásìdẹ́ǹtì bẹ́ẹ̀ èèyàn kankan òkú àfi mọ́là méjì tàbí ọkọ̀ kan jàmbá mọ́tò ṣẹlẹ̀ lọ́nà èkó èèyàn mẹ́rin àti mọ́là méje ló kú èèyàn ní yorùbá mọ́là ìṣẹ́yàn gbogbo àwọn èdè yẹn ọlọ́run ní kò bá mú kò tọ́ sí wa inna akramakum inda Allahi àtọ̀ ẹni tó lápàlẹ́ tó ní àjùlọ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn tó bá páyà ọlọ́run jùlọ kódà tó jẹ́ lárúbáwá kódà bí ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀kọ́ àfààní láfẹ́rọ̀ fún rọ́jò ní kòrèǹbìlà àdàbí náà wà láwọn kánú màṣùbá ìlàlẹ̀ àrọ́bí. نعم ولو كان منسوبا إلى العرب iná rẹ ẹ̀yà tó ti wọ́n ò jẹ́ kankan kí ló jẹ́ ló ṣe pàtàkì yóò bá apára wa lójoojú pé pòfẹ́sọ Jibril Aminu ní Nàìjíríà professor of medicine mo rántí dáadáa nígbà tí wọ́n fún ní professorship ní University of my degree, ibẹ̀ ni wọ́n ti fún ní Professor of Medicine àwọn èèyàn wá ń comment nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ rí Maiduguri ló ti gba prof kò mọ̀ wéyìí wàhálà èèyàn náà sì gbàgbọ́ ìgbà tó wáyé ni mo ṣe wá ka ọ̀rọ̀ mo ṣe ka fún ẹ̀ àṣé UI ló ti ṣe fọ́ọ̀sì bí ibẹ̀ ló ti bèrè mẹ́sìn UI Ìbàdàn rẹ́kọ̀dù rẹ̀ ní UI ni ìwà mọ̀ bí wọ́n ti bírèkì ẹ̀ ní ìsìn ṣùgbọ́n títí di nineteen ninety yẹn kò sẹ́ni tó ti bírèkì rẹ́kọ́ọ̀dù pọfẹsọ jìbìlà nínú ìlú UI College of Medicine torí pé distinction ló ní gbogbo specialization ìmọ̀wé agbọ́rọ̀ yẹn yìí we make distinction torí ní medicine kò sí first bed two one kò sí two two we are all graduates. but distinction yẹn wọ́n fún àbí bẹ́ẹ̀ kọ́ lórí doctor kò sí podcast kò sí pass is you pass but ní àwọn specialization eh, ẹ̀yẹ́ máa ní distinction ní UI Professor Jubril Aminu mi wàá mọ̀ bóyá wọ́n ti beat record yẹn wọ́n ní ah, ah! àwọn èèyàn wọ́n mi ń ṣe kà ṣe fún àwọn àtàwọn Yorùbá ló jọ kàwé ń bẹ̀ ń jọ náà ṣùgbọ́n torí pé kò jẹ́ Yorùbá tó jẹ́ Fúlàní yẹn wọ́n ní kò mọ̀wé òun ló fi lọ Maiduguri kálíńgbà ẹni wo ní fún nígbà tó wá UI ó ṣe ní distinction ní ìrẹ̀kùn ìbírèkì ẹ̀ pọ́fẹ́sọ̀ jìbìlà nínú kò sí lọ sùkú wọn lẹ́ran ní ń dà níbi títí ń da mọ̀ọ́lù ìwà máa lọ síbi kíláàsì yóò máa wò wọ́n níbẹ̀ ẹran wọ́n wá ń béèrè wọ́n ní títà ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ students wọn ò wá dáhùn ọmọ tí ń bẹ̀rẹ̀ wá náwó láti ta pé wọn ẹjọ́ òun dáhùn ìwọ students yẹn ni tó bá gba answer wọn nípa tíṣà wọn gbẹgbẹ eléyìí lọ sùkúù pélé kọjá bẹ́ẹ̀ ẹ wo kéèta yorùbá síbi nígbà mímu ó tó wá ṣe mínísà pẹtrọlọ mínísà ṣe ló bẹ́ẹ̀ kò ṣe tí ò ṣe dáa jùbúlà mi wọn tó kù bẹ́ẹ̀ o àrùn báwọn yàtọ̀ ẹnu ẹ̀gbọ̀n kan náà ń tí ì ṣe yorùbá tí wọ́n sì mọ̀ wọ́n tó ọ̀pọ̀lọ̀ ń sàánú wa ìyẹn náà ti tó ọlọ́wọ́ ní àwọn áádí wọ́n sọ bẹ́ẹ̀ wípé adúgbàgbára táwọn nítorí omi ń ṣàlàyé ìrìn ọlọ́jẹ káwa ti ẹ̀sìn ilé ọlọ́jà máa ṣe bẹ́ẹ̀ náà níbi tá a ti tó ọlọ́run mú. ọlọ́run ní nígbà tí áádí wa sọ ànábì lókè ó wá sọ fún àwọn ìran áádí yáàkà òbí ẹ̀yìn èèyàn mi òbúdò lọ́ọ̀à ẹjọ́ sì fún àwa máa lákò mi ìlà ìwé ìrùn ẹ̀ ní ọlọ́run mi alìmàlú tọ́ba ní ìlà alìmàlú ibi tí aláwọ̀ ti jáde nìyẹn màlú kò sí ẹlòmíì tẹ́ ẹ lè jọ́sìn fún tíjọsìn yín tọ́ sí àyàfi Allah àfàlà tàtàkù tí ẹ wà ní báyà ọlọ́run náà. قال الملأ الذين كفروا من قومه ما نراك في سفاهة. ẹ̀gbọ́n táwọn mọ́láwù tó sọ ló ṣàlàyé àwọn àlè mọ́láwù àbí àwọn àgbààgbà àwọn abẹnugan àwọn ọ̀pọ̀kùnlú àwọn alágbára àwọn aláṣẹ àwọn onípò wọ́n ní àwọn tí wọ́n ṣe kèfè orí ọlọ́run alẹ́dínà káfàrú nǹkan òwúyì tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ ní òran rẹ̀. ẹ̀rí gbígbẹ́gbẹ́ sí ìlú wàlẹ̀ mọ́láhùn ó mú ìdìbò wà sáadà wàlẹ̀ kọ́ọ̀dà àwọn aṣáájú iná lànàrọ kàfin sàfàhátì gbogbo ń tó ń sọ yìí kò sí bá a yọ síbi pé òrùkọ ló gbà ọ láàmú inú òrùkọ inú amùsù àlùwà náà. wà á ní àyàlà múlùkà iná ìgbà mi. ṣé máa ti pèyàn ló ń bọ̀ kí ló ń bọ̀ jẹ́ yẹn ẹni àná ìjọ ń sọ fún wọn. a yóò fi dọ̀là àná. حيث تدعونا إلى ترك عبادة الأصنام والإقبال على عبادة الله وحده nígbà tí ó ń pe àwọn lọ síbi gbígbé jíjọ́sìn fún àwọn òòṣà jù sílẹ̀ ó wá ń dojú àwọn ọkọ̀ ọlọ́run ọba nìkan pé ẹyọ kan ṣoṣo ni káwọn máa sìn bí àwọn ará mẹ́ta àwọn ń sin òòṣà tó lé ní ọgọ́rùn-ún mẹ́ta lọ́dún bùkátà àwọn ò tí ì bí yá ẹ wá ní káwọn máa sin ẹyọ kan péré ẹ wò lórí wọn. àwọn ń sin ètò lé ní ọgọ́rùn-ún mẹ́ta bùkátà ò tí ì bí yá tó ó wá ní ẹyọ kan péré ní káàsì ó fẹ́ pa àwọn ohun yẹn. tí omi bá tú wàhálà omi bá dé ọlọ́run ni àwọn ò pè táwọn bá níṣòro ń pa oúnjẹ tó ń jẹ àwọn òpè táwọn bá níṣòro ń pẹ̀lẹ́ àwọn òpè tìyẹn ọlọ́run kò ṣàánú wa òsínbájú. bọ́lá àkọ́ omi mẹ́ta ní bàbá àbá wọ́lá ní ọ̀rọ̀ tí mo sọ yẹn ní sọ́ọ̀tù sọ́ọ̀tù wọ́n sọ pé àjàhálà lè ààrí àtà ìlànà wà nígbà ìnà àdá làṣẹ ìnà ọjà ààbẹ. ṣé o fẹ́ sọ gbogbo lọ́hùn gbọ́dọ̀ kan ṣoṣo ni ìnà àdá làṣẹ ìnà ọjà ààbẹ èèmàlẹ́ tó tún gbogbo yìí o èèmà olójúṣe lónìí olùgbèdè kí ni kó wa sọ yáàkọ̀ mi ẹ̀yìn èèyàn mi lẹ́yìn sàbí sàbá mi ò ṣòmùgọ́ mi ò sí máa lo wàlàkì mi rọ̀sùlù mi rọ̀bìrì àlámì ṣùgbọ́n èmi jẹ́ òjíṣẹ́ kan láti ọ̀dọ̀ olúwa gbogbo àgbáńlá ayé láti kàmá pàṣẹ múnà báríjẹ́ ìtòkùn bèrè hákì nínú ọgbọ́n ilẹ̀ ìkọlà kọ̀ọ̀kùn làṣẹ́ èyí fàwọn àrọ̀kùn kò lè ṣe é ní wàmàlì màlẹ́yìká ẹ̀wọ̀rọ̀ ó ní èmi kò sí nínú àánú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n mo dé wá bá yín pẹ̀lú òdodo látọ̀dọ̀ ọlọ́run tó dá gbogbo nǹkan ọba tó lágbára lórí gbogbo nǹkan tó sì ní kápá lé wọn lórí tẹ̀síwájú. وَإِنَّكُمْ لِسَعَيَاتِ رَبِّي وَأَنَا لَكُمْ نَاصِرٌ ìbálòpọ̀ mi ta láti rọ́bì mo mú dé ògbóngbé fún yín iṣẹ́ olúwa mi tó fi rán mi ni wàhánà lakum náà sì hàn àmì wàhánà àti pé èmi ò làkún fún yín tàbí sí náà sì hàn náà sì sọ́ọ̀dù kan náà sì hàn mo jẹ́ onímọ̀ràn rẹ̀ nọ̀síà onímọ̀ràn rẹ̀ ló jẹ́ sí i àmì tó sì jẹ́ ìtọ́ ẹni fọkàn tán ẹni tá a lè fọkàn tán ó lè jẹ́ sí i. náà tẹ̀síwájú àbá. àwọn àjíyẹ tó ń ń já àkùnrin omi ẹ̀wọ̀ ìlú àdá àwọn ìlú tó ní ìlú ó ní àwọ̀ àjíjító tí àwa ń ṣe ìmọ̀ ni kí ni yà ìlẹ́nu nínú ẹ̀ pé kí ni àjà akọ̀bíkìrò mẹ̀rọ̀ bínú pé ó wá bá yín ìrántí láti ọ̀dọ̀ olúwa yín àlàrọ́júlẹ̀ ẹni tó wá ń sọ ìrántí náà fún jẹ́ ẹnìkan ọkùnrin kan nínú yín ní ìgbà lè yóò gbé ọkùnrin láti lè ràn yín létí láti lè kì í lọ. kí ló mọ̀ ń bẹ̀ torí pé òun jẹ́ èèyàn òun sì jẹ́ lára ìran yín òun adébáyín kí ló ń gbà yín lẹ́nu rẹ̀ kí ni tuntun rẹ̀ ṣe bí lóòrù tí wá ṣáájú òun tẹ̀síwájú àbá. wọ́n kúrú ní yàrá. ìgbà kan. lórí ayé wà kúrò ní àmẹ́ta lọ́ọ̀yà àlékún tí ìjà àlékún ní lórí lórí láti mú ìgbàdí ahàlàkà lọ́wọ́ àlẹ́lẹ́ àbùkù ìdá wá sí lámà fọlá fún wàkàtàbù. ó ní wọ́n kúrú ẹran tí ìjà àlékún kúlà fáà àmì báyìí kọ́ mi náà nígbà tọ́lọ́ wá fi ní sáré lé lẹ́yìn ìjọ ti núhù ìgbà tí omi payé rẹ́ tán ẹ̀yin lọ́lọ́run tó fi ṣàrólé lórílẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ́ńdà tí a sọ pé ẹni tó bàbá ńlá òun áàdì yẹn ọmọ bá lọ́pọ̀ ìrọ̀mù abẹ́ ti gbàgbé ìrọ̀mù ni ọmọ ta ní áùs ẹ̀ ta ni bàbá yẹn sáàmù ta ni bàbá sam lọ náà tẹ̀síwájú. wọ́n kú àná àwọn ìyá àyà mi ti jùlọ sọ bẹ́ẹ̀ ni pronunciation rẹ̀ ti sọ ọ́ di bá a pè é pè é ẹ́ òun ló bá òun ìlú sin àbí short sin lọ́dọ̀ herbs ilé adé tí wọ́n kọ sí ìṣòro ẹ̀ ni wọ́n kọ sọ́ọ̀dù síta ó ti kẹ́kọ̀ọ́ níbẹ̀ ó kè é kí lọ́ọ́ kọ́ sí a lè pè ní pásítọ̀ a sì lè pè ní pásítọ̀ mo rò pé ìdí tí wọ́n fi kọ sin sí i ṣùgbọ́n mo rí àyà lọ́dọ̀ herbs sin yẹn ó tẹ̀wọ̀n ju sọ́ọ̀dì lọ mo rò pé olórí ìkàgbé báàsì ẹlòmíràn àgbé sọ́ọ̀dì ni wọ́n kọ sí báàsì pọ̀ filẹ̀ ọlọ́run ní òun lè yí kọ́ nínú ìṣẹ̀dá yín záàdà bíi ìlàgbọ́n àlàmì náà sì bá sọ ọlọ́run fún yín ní agbára ṣé àgbára náà sọ bẹ́ẹ̀ pépà ló tú àwọn wọ́n ga ju àwọn èèyàn yòókù lọ ní gíga òmìnira ni wọ́n wọ́n lágbára ọlọ́run fún wọn lágbára bẹ́ẹ̀ náà. ẹ̀rọ tí àánú ọlọ́run lè yé lórí ìdẹ̀ra ọlọ́run ọba lé lórí ayé ní amẹ́rú wà mìíràn wà mọ́nà àwọn mìíràn wọn mú wá ní jámù mi mìíràn ẹran tí ìdẹ̀ra ọlọ́run ọba àti ọrẹ rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ lórí lórí làálàá kan tó fi ẹ̀kọ́ bá a lè ṣubú ilé bẹ́ẹ̀ bá a lè ṣàṣeyọrí ọlọ́run kò ṣàánú wa. eléyìí ni nǹkan tí ànábì wa Hud ti ń sọ fún àwọn ìran áádì lọ́síwájú àbá. wọ́n àdìgbàna ìmọ̀ àgbà lọ́nà wá dá. wọ́n bá ní àjíǹkà náà ṣé ń tó wá sọ fún wa náà nì. nínú àbúdá lọ àwọn àjà kálí máa sin ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. wọ́n náà dáwọ́ máa ẹ̀ àrùkù á wa pàtì nǹkan táwọn bàbá wa ti ń sìn tẹ́lẹ̀ máa ń ka rẹ̀ ìyá àbùdù in wọ́n ti ń sìn tẹ́lẹ̀ ààbà wúnà bàbá wa wà nádàrọ̀ ká gbòjú rẹ̀ náà. ìhà mi máa dá ìlú náà ìgbàlá sọ níbi. wọ́n wá ní pàtínà mo wá bá wa ní ìsìn máa tún àìjùmá nǹkan tó sàmọ́ tàìdùnà nǹkan tó sàdéhùn rẹ̀ àdéhùn tó ṣe ẹ̀yìn ọlọ́run pa àwọn rẹ̀ ìyà tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tó ṣẹlẹ̀ báyìí nkúntà nínà sọ̀dìkì tó bá jẹ́ lóògùn tó bá jẹ́ pé nítòótọ́ nínú àwọn olódodo ló ṣé àgbọ̀n padà sọ bẹ́ẹ̀ fún àná ní ìlú òmìnira jẹ́ rántí nígbà tí Nóò bá sọ wọ́n ní o ti bá wọn ṣe fanfa jù o ti bá wọn jiyàn jù ìyẹn yẹn sì ti pọ̀ gan o ti pẹ́ tó o ti bá wọn jiyàn kódà nítorí òun sọ yẹn jẹ́ kó ṣẹlẹ̀ báyìí jẹ́ kó lè pa ayé káwọn lórí ìyá tó ní yóò jẹ àwọn yẹn tó jẹ wọn kò sí wá àgbà. kọ́ńtà kọ́ńtà wọ́n kọ́ àárẹ̀ yìí wọ́n ti kú ìyẹ́fun wà kọ́kọ́ rẹ̀ náà ó wá ní kọ̀lìwọ́kọ̀ àlẹ́ ìkòmì ọ̀rọ̀ bíkùn ó ti ṣẹlẹ̀ sí ní ìlápọ̀dọ̀ olúwa yín méje sùn ìyà wàgọ́bọ̀ọ̀dún àti bínú náà. àgbà ìwúrẹ́. ọ̀rọ̀ tí ṣáájú eléyìí nígbà tí wọ́n sọ pé ohun tó ṣàdéhùn ẹ̀jẹ̀ ó ṣẹlẹ̀ àbá àwọn ẹgbẹ́ kẹfìrì yóò dàbí ọ̀rọ̀ táwọn kùrẹ́ẹ̀ṣì sọ ní sọ́tùlẹ̀ àǹfààl àyà thirty two sọ́tùlẹ̀ àǹfààl nígbà tí àwọn kẹfìrì àwọn kùrẹ́ẹ̀ṣì tí wọ́n sọ fún ànábì wà ìkọ́ ló lọ bí mà àdàwọ̀ àkọ́. من عندك فامطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم ورد تسواجو كاية وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا àyà wọn lè lóòótọ́ o sàgbọ́dọ̀ sọ pé ọkàn wọn gan lè jù kúta lọ wọ́n wá ní Allahumma rí ọlọ́run nǹkan náà àdá wà láà tó á pé bánà bí sọ yóò dodo mìíràn lábọ̀dọ̀ rẹ ló sì ti wá fàmtìrì àlẹ́ iná ìjà ọ̀tá nílẹ̀ sàlẹ̀ rọ òkè òkúta lé àwọn lórí báyìí báyìí òjò òkúta àwọn bẹ́ẹ̀ kò rọ̀ lé àwọn lórí wọ́n tún bẹ́ẹ̀ náà ní òkú àwòyìntínà bí àdábìnàlè tó o bá sì rọ̀jú ka òkòjò òkúta lé àwọn lórí fi ìyá tó lágbára kókó ìyẹn lẹ́sà ilé òsì tí àwọn báyìí báyìí tó bá yẹ kó tòótọ́ ni ànábì muhammadu lágbé muhammadu ọmọ àwọn ọ̀dọ́ rẹ ló ti wá o olódodo sí òkúta òjò òkúta jẹ́ kó máa rọ̀ lé àwọn lórí tó o bá sì rọ̀jò òkúta lé àwọn lórí jẹ́ kí ìyá ẹlẹ́sà ilé bẹ̀rẹ̀ sí jẹ́ àwọn kí ló dé fún ọ wọ́n gbà pé rọ́ọ̀nù rọ́ọ̀nù tó jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ nìyẹn. náà. àtúndà yẹn ló sọ̀kalẹ̀ ní ànábì wúdù ní kọ́ni wọ́n kọ́ àlẹ́ ìkòmò ìrọ̀bí kòmò ríjìjì wà gbọ́dọ̀ ọ̀hún ó ti ó ti ṣẹlẹ̀ látọ̀dọ̀ olúwa yín sí ríjìjì kí ni wọ́n pè ní ríjìjì òun náà ni ìyà látọ̀dọ̀ ọlọ́ wà gbọ́dọ̀ àti bínú nígbà tí wọ́n sọ̀rọ̀ ń bàtà sọ pé ti ṣẹlẹ̀ yẹn ṣèbẹ́ ẹgbẹ́ parẹ́ báyẹn ni àbí ìtumọ̀ rẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ó sì ti dòdòdò báyẹn ìyà yẹn ti bẹ̀tọ́ lórí lórí ó ti di àmúṣẹ nígbà ìbéèrè yẹn náà ni ó padà ṣẹlẹ̀ sí yìí àtújà ìlú ìmọ̀lẹ́ ó wá sọ pé ṣe ń bá mi jiyàn ni nam fi àtìmá ìsàmì ìtùnú à nípa àwọn orúkọ kan tó jẹ́ pé ìlẹ̀ sọ wọ́n á ń tún wà àbá púpọ̀ ẹ̀yìn àti àwọn bàbá yìí màá ló fọlọ̀ lọ́ọ̀rù bí àmì ìsòlítọ́ pé ọlọ́run ọba ò fún yín láṣẹ ọlọ́run kọ́ ló sọ fún pé orúkọ àwọn ọlọ́run rèé ìdí wọ́n sọ náà ní ilé gẹ́gẹ́ báwọn àbá lè sọ àwọn ìjọ áádú àwọn náà ń sin àwọn òòṣà kan nínú òòṣà tí wọ́n ń sìn wọ́n ní kàn jẹ́ sọ̀dáà ìkan jẹ́ sọ̀múùn ìkan sì tún jẹ́ àlẹ́hàbá àwọn orúkọ òòṣà tí wọ́n ń sìn orúkọ yìí ó ní ànábì wa oúnjẹ wa ń sọ ń jọ náà wípé tíra wo lẹ ti kà á pé orúkọ yìí orúkọ ọlọ́run ó rà ní ilẹ̀ yorùbá náà tí wọ́n bá ń dárúkọ àwọn òòṣà ilẹ̀ yorùbá tá a bá béèrè lọ wọn pé sọ́lọ́ ló sọ fún pé àwọn ọlọ́run ni wọ́n ẹ rí i pé jẹfẹfẹ yóò ṣe kí ni tí ó gbẹ̀mí lé wọn lọ́wọ́ ọ̀rọ̀ òdì yomi wọ́ lóde ọmọ ọ̀rọ̀ ṣe kí ni ó pèsè jẹ kò ní mú wà kò só ó dá ní ìsìn bàbá béèrè kíkà rẹ ìkánú àwọn òòsà tí wọ́n bọ lẹ́nu tí ò tí ò jọdún mélòó kan lọ yìí òun àgbélé bàbá béèrè pé sọ́nà ló ń kẹ́ ẹ̀sìn akẹ́bọ̀ orúkọ yẹn sọ́nà ló sọ fún pé kọ ọlọ́run ẹgbẹ́ mùrẹ́sì hmm, ìtàn ni wọ́n máa pa ẹyin nígbà tó wà láyé ó ṣe gbogbogbò méje ó ṣe yàyà mẹ́fà Ọbásanjọ́ ò ṣe gbogbogbò méje kò ṣe ló jagun àbí ò Benjamin Adékúnlé ó lè kú ogun ọ̀rẹ́ nígbà táwọn ọmọ ogun Biafra láwọn lo èkó ọ̀rẹ́ ni wọ́n ti kojú wọn àwọn tó jagun wọn gbà náà tí wọ́n jẹ́ wọn kọjá sékòó gudugudu méje yàrá mẹ́fà tí wọ́n gáǹtì ẹ̀ lójú àwọn èyí ni bá ń dárúkọ yẹn lọ. irú agbélébà yìí ní ìsìn yìí ó sọ̀fẹ̀ yúkà rẹ̀ yọ àbí ọ̀fẹ̀ lẹ́yọ̀ pé ọ̀fẹ̀ olùtọ́ǹgbè lọ́fẹ̀ yúkà rẹ̀ ní kòtò ó gbẹ́ kòtò yípo òlú orí kò wú tábà lọ ń bọ́ ní ìsìn pé kó ràn wá lọ́wọ́ à ń pè parun sórí ara wa ni torí kòtò òwúlò mọ́ gbogbo ilẹ̀ ráwọn katapila ti ń kọjá àwọn kíní oníṣẹ́ nìyẹn gbogbo kòtò tó ṣe yẹn yóò kọjá lórí ẹ̀ àwọn aeroplane ó kọjá helicopter ó kọjá alice gan ó kọjá ń bẹ̀ wọ́n sì lè má kọjá kí wọ́n máa yìnbọn látẹ̀yìn ṣé èsì ló ayẹ ká máa bọ́ ṣé ẹni pé ìfàsẹ́yìn la fà fúnra wa ní ìlú ìgbà tó ń gbẹ́ kòtò táwọn èèyàn ń gbọ́n káà tí wọ́n ń gbẹrù pléènì tí wọ́n ń gbẹrù kópa àwọn alẹ́ tó gbẹ́ kòtò lábẹ́ náà sí ẹjọ́ tó jọra wọn. gudugudu méje ìlàkúrẹ́rẹ́ náà sí. kábáníkàsì tó wá jí ní ìsìn tó dá wọn padà sáyé ìjọ ṣé ìgbé àmì àbúbàjẹ́ gbogbo títí ní ojú ọ̀nà ẹsẹ̀ tó rẹ́ ní nígbà náà ṣé kíbi tó dé kó padà ẹ̀mẹ́jà atara wa jẹ ṣe bókè tí wọ́n ní kíní kan ṣe ni wọ́n fọ́ dànù níṣẹ́ yóò ti dojú alẹ́ tí mi fi ewu dànù rọ́rọ́rọ́rọ́ tí wọ́n kó lẹ́pẹ́. ṣe lórí òkè tí wọ́n láwọn èèyàn ń sá pamọ́ sí ibẹ̀ òní òun àti ibi tí ń fọ́ yìí. ojú mo kàn bẹ́ẹ̀ bàyọ̀ ń bẹ̀ òun ni ọ̀rọ̀ tí ànábì rúdù náà ń sọ fáwọn èèyàn rẹ̀ ń jọ yẹn pé gbogbo orúkọ àwọn tẹ̀ ń dá pẹ́ǹsì yẹn yín lọ fún wọn lóko kúrẹ́rẹ́ èèyàn ní fẹ́ ṣe ní ìsìn tó bá dé tàlà lọ ń sìn àbáwọn ará ẹ̀gbá tán láwọn fẹ́ pe níṣàbí agbègbè àkàlà níṣàbí agbègbè àkàlà nígbà tó ṣe ìjẹ́pẹ̀ ní ọ̀wẹ̀ tàbí àárọ̀ àárọ̀ ló lò títí títí wọn fi kojú ogun Ìbàdàn àárọ̀ ní ìsìn mélòó ló fẹ́ dá tó kojú àmì. ẹ̀ ẹ̀ kí la fẹ́ sìn fún. òkè olúmọ táwọn ẹ̀gbá ni wọ́n lọ tí sóbẹ̀ kẹ́kọ̀ọ́ wọn lọ òkè olú ìsìn ẹ̀kọ́ta ọgbọ̀n mẹ́ gbogbo wọn tó sáré bẹ̀ òkè ni wọ́n ti sọ wọ́n yàgbẹ́ sí ní lórí ń bẹ̀ ni kí ló wá dé bá bẹ́ẹ̀ bọ olúmọ kò lè gbà wá kankan mọ́ báyìí lásìkò torí tá a bá lórí òkè olúmọ la fẹ́ sá sí ẹ̀gbá torí nínú orin orílẹ̀ wọn lórí òkè pẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ lábíbi sí kankan òkè olúmọ kìnnìkà ẹni tó kà láàbìlọ yàgbẹ́ sí ní lórí ń bẹ̀ olúmọ ń gba àfọ̀dà mi ní ìsìn kò tán kí wàá dé bàbá ẹgbẹ́ òkè yẹn kó sèfù wa kò ní ìfúta lọ́dọ̀ mọ́ kí ló tún kù táwọn èèyàn máa ń bọ sá ló ń gbà wọn là òkè bàbá ń gbà àárín gbòòlù kẹ́ ń gbà wà tí ó ní gbòòlù kẹ́ ń gbà báyìí gbogbo nǹkan pè lókè lánàá àwọn èèyàn ti kọ́ tẹ̀. àyòkè mélòó ló wà bí lọ mọ́kà ó ra àwọn ẹlẹ́ lórí òkè wọ́n tún lu inú àpáta ọkọ̀ tún gba inú àpáta kọjá tọ́nẹ́ẹ̀lì wọn ò tẹ̀ ní wulẹ̀ fún kàn lù ní fótóró sókè tí olùgbara rẹ̀ lẹ̀ nígbà tí wọ́n blast ẹ̀ ìwọ́ wá ń sìn gbogbo gbà ọ́ lẹ̀. ẹja ṣe làákàyè àbí kí ìrókò tí ibùdó sáà kò bá àjẹmú ò wà ń mẹ ìwọn nǹkan wà ń bẹ bá fẹ́ ṣe títí tó gbàbẹ kọjá gbogbo ẹ ní oògùn oògùn dánù. ẹ ẹ ọ̀rẹ́ kọ́ ọ̀rẹ́ ni. ẹ bá gbọ́rọ̀ àwọn kíkú nílẹ̀ Ìgbò abẹ́ẹ̀ tí ka ìwé ẹ má ka no longer this àti tí ń sọ́lá pàt ẹ bá ka àwọn ìwé yẹn dáadáa àtàwọn ìtàn wọn gbogbo àwọn òòsàn àwọn yẹn ń gbà táwọn èèbó dé kí ló dé tí wọn ò lé wọn padà ìgbà tó yìnbó dé di òkèdè kí ló dé bá dé lè lé wọn padà ojú iná lè wùrà àwọn lójú ìbọn gbogbo àwọn òòṣà ilẹ̀ Yorùbá kí ló dé tí wọn ò lé àwọn òyìnbó Gẹ̀ẹ́sì nígbà tí ó kóbodé ẹ̀gbọ́n ìtànkì ní masaka nígbà táwọn aráàbò ní sagidi àwọn èbó wọn da ìbọn bò wọn bẹ gbogbo òòṣà Benin tí wọn ti ń pààyàn lónìí jẹ́ ń tèké nígbà kí ló dé tí wọn ò lé òyìnbó lọ́jọ́ ó ń dà torí náà a kàn ń tọrọ wá jẹ ni ní ọ̀rọ̀ tí ìdùn sọ nìyẹn pé gbogbo àwọn bẹ́ẹ̀ ń dákọ̀ ẹ̀yìn lẹ fún wọn ló kọ kò sí àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run èé sọ ọlọ́run wọ́n lè ṣe gudugudu méje yàyà mẹ́fà iṣẹ́ takunta ń gbà ayé wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n yẹn ò sọ wọ́n di ọlọ́run wọn ò sì nílò ìrìn lọ́wọ́ torí báwọn gan ti kú òkú ló ní bùkátà sí ìrànlọ́wọ́ ara ayé ká máa bẹ lọ́run pé kó má jẹ kò sí àǹfààní tó kù lè ṣe fara ayé àwọn ọ̀gá ní ẹ wọ́n lọ pè fún yorùbá ní bàbá pé ní pépé alàyè uniform yorùbá ti sọ fún yín yorùbá ti ṣàlàyé ẹ lọ pè fún kan kò sókùn tó dáhùn alàyè ló dáhùn fọwọ́ àna ìlú torí náà kí ni mò ń ṣàlàyé ọ̀rọ̀ anábì ìrùdù ni mo ṣàlàyé débẹ̀ o torí bí anábì ìrùdù sọ fún àwọn èèyàn rẹ̀ wípé atujadilunani fi asma'i asma'i samaitumuha tí ẹ fẹ́ máa bóun ṣe fàǹfà ẹ fẹ́ máa bóun ṣàríyànjiyàn lórí kíni lórí àwọn orúkọ kan samaitumu abẹ́bẹ́ yìí náà lọ sọ wọ́n lórúkọ yẹn antum wa aba akum aba ukum ẹ̀yin àtàwọn bàbá yín lẹ́nu sọ́dọ̀ gbọ́ òbí ìṣòtọ́n ọlọ́run ọba àlejò ọlá kò fún yín ní ẹ̀rí kankan lórí tẹ̀ ń ṣe ẹ̀rí sọ pé tíra kan ni gbogbo báwa ń kà ní ìsìn kùránì láti ń kà kìí ṣàròsọ kìí ṣàròbájọ a lè trace history kùránì a ṣàlàyé ó wá látọ̀dọ̀ ní gbogbo ẹ̀ títí títí ó wà record a trace ẹ̀ gbogbo Greek civilization àwọn Aristotle àwọn ànábì ọlọ́run ti gbé gbogbo ìgbà yẹn lóòótọ́ àwọn kí lórúkọ wọn ń jẹ́ Eh, Democritus no Pythagoras Euclid wọ́n ti ṣáájú Jésù dáyé ṣùgbọ́n àwọn Musa ń kọ́ àwọn Ibrahim ṣáájú àwọn yẹn náà Ibrahim ó ṣáájú gbogbo àwọn Euclid àwọn Pythagoras ní kátó sọ̀rọ̀ àmọ́ sọ àwọn Aristotle àwọn kìíní Plato ó ní àwọn òjíṣẹ́ Ọlọ́run ti wà tipẹ́tipẹ́ lọ́lọ́run ti rán àwọn òjíṣẹ́ sáyé so gbogbo àwọn orúkọ wọ̀nyí àwa la fún wọn lọ́dọ̀ àwọn èbó àwọn tí ò jẹ́ olóòṣà nínú wọn wọ́n ń pè àwọn yẹn níbi kí ni o wọ́n á fún wọn níbi wọ́n pè wọ́n lórúkọ lákan wọ́n lè sọ pé ìsèse kéde fẹ́ lọ́wọ́ ẹ̀sìn tó láwọn náà ti ṣòṣà rí dáadáa o wọ́n sì ń ṣe é nìsín àwọn kan ni wọ́n sì ń ṣòṣà o ẹ bá ṣàkà Shakespeare yóò bẹ́ẹ̀ tí tí mo sọ yìí Macbeth ṣe ọ̀gbẹ́ àwọn àjẹ́ mẹ́ta tí ìbá àwọn olóyọjú sí Macbeth tí wọ́n sì tí wọ́n ṣe kí ni tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún àsọtẹ́lẹ̀ náà ló ṣe kú pa torí tí wọ́n wà fún ambitious wọ́n ti sọ pé òun ìjọba yóò jọba ló fi lọ pọ̀ bá tí n bá gbàgbé ìtàn macbeth so correct torí náà gbogbo wa bẹ́ẹ̀ náà ń bẹ níbi tí kálukú wa náà ẹ má jẹ́ kí àwọn nǹkan tí wọ́n jẹ́ bá wa la fún wọn ló kọ pé náà máa sìn fàǹtẹ́bìrì ìlú máa kù nínú lè mọ̀ tàzìrí yìí ìgbà tó wá sọ bẹ́ẹ̀ onítorí náà ẹ máa retí fàǹtẹ́bìrì ẹ máa retí kí ni nǹkan náà ìyá ọlọ́run ọba bẹ́ẹ̀ ń sọ pé ẹgbẹ́ kó sọ̀kalẹ̀ ìní máa kó nínú lè mọ̀ tàzìrí èmi ń bẹ pẹ̀lú ní nínú àwọn olùrètí àwọn tó ń retí tí ẹ sọ pé kó ṣẹlẹ̀ yẹn. kí lọ́wọ́ wa sọ. فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين. فأنجيناه أبلغ والذين معه àtàwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ kálálà ànábì old àtàwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ bèrè ọ̀nà tí ní ná pẹ̀lú àánú kan lábọ̀dọ̀ àwọn ọlọ́ọ̀la fi nà wá wàkọ̀tà ẹ̀yà náà dúró lẹ́bí ìnà kápẹ́tà gbogbo àyà àti náà a sì gbé dábìrọ̀ lẹ́bí ìnà kápẹ́tà gbogbo àyà àti náà ahu gbogbo àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ́ ahu wọn tìtútìtú ahun wọn ti gbogbo ti gbogbo ẹnà bó ní wọn bá ní wọn gbégi yóò tún sọ ọlọ́run ní agbé wọn ti gbogbo ti gbogbo ẹ gbogbo àwọn rúùtù náà pè ní gbogbo ọlọ́run ní agbé wọn máa ká ní bọ̀mì ni wọn ò sì jẹ́ onígbàgbọ́ òdodo kí lọ́lọ́run ṣe fún wọn gangan kí lọ bóyá ọlọ́run ti mú wọn ti gbòǹgbò ti gbòǹgbò ọlọ́run pa wọn rẹ ni nínú sọ́rọ́tò rẹ̀ há kọ́ ọlọ́run sàlàyé ọ̀rọ̀ yìí báńkà alẹ́ há kọ́. bismillahirrahmanirrahim alhamdulilayi. وعاد من القارعه 帮助了你吗？ náà yẹn wá béèrè mọ́lẹ̀ akọ kí tilẹ̀ lè dédé tí òun ju tó dájú náà. ọlọ́run ní kí ni ó fi mọ̀ nǹkan tí ń jẹ́ àlẹ́ akọ yẹn òdodo tó dájú yẹn. ọlọ́run ní ká dàbá tí wọ́n pè é ní rọ́. kan bẹ́ẹ̀nu Quran suratul qari'a al-qari'a mal qari'a wa ma adraka mal qari'a àwọn àfáà ní kí ní jẹ́ qari'a tí ilé bá lura wọn tó wá dún tí dúdú ni wá hàn ní létí tára èèyàn sọ́tẹ̀ gírì qari'a nìyẹn òní tú nínú Quran Yorùbá apá kan máa bá ní akànkàn kókó tí máa ń kan ọkàn ṣàfẹ́fà ni olùpàdé ara ìwé gbọ́n ìyẹn ni ọjọ́ ògbóǹde àlìkíámà tí gbogbo nǹkan bá fẹ́ parẹ́ ọlọ́ni àlékọ́ rí a mọ́lẹ́kọ̀ rí a wọ́n mọ́ àdéhùn ọ̀ka mọ́lẹ́kọ̀ rí a ìyẹn ni ọjọ́ ògbóǹde ọlọ́ni kábàbà sàmúùdù wàhádù bẹ́ẹ̀ kọ̀ ìjọ sàmúùdù ìlànà sọ lẹ́yìn tí àwọn áádì táwọn sọ́líù sí wà áádì àtàwọn ìrọ̀ áádì wọ́n fi ọjọ́ ẹ̀sọ́ nírọ̀ náà. fàámà sàmú sàmúdìkú ìkọ̀ọ̀díà. àwọn sàmúdù tọ́jú àlàdìgbà wẹ́rẹ́ nígbà tá a bá ń sọ̀rọ̀ sàmúdù á sọ fún mẹ́ẹ̀. fàámà àádùn sàmúdìkú ìdílé sọ̀sọ́ ìhà àdìyà à ń sọ̀rọ̀ wọn ọlọ́ni wà mọ́ àádùn àwọn ádì fàúlì àpàwọn rẹ bìrì fi pẹ̀lú atẹ́gùn kan sọ̀rọ̀sọ̀rì àtìyà atẹ́gùn tó ṣe pé ó lágbára ni ò bá ń pè ní atẹ́gùn àgàn atẹ́gùn tó jẹ́ pé tó bá kọlu lé léèwé lé tó bá kọlu di yóò fà á tù ní onáńpẹ̀ látẹ́gùn àgàn ọlọ́mọdé ṣẹlẹ̀ nínú ìlú ọlọ́lá fi gbà wọ́n rẹ̀ sàkọ́rọ̀ náà lè mi. sàkọ́rọ̀ náà àlẹ́yìn sábà àdáyáyìn wàtàmà níyàgbà àyíká mi. ṣùṣùmá ọlọ́run ní atẹ́gùn yìí àgbálé wọn lórí sàkọ́rọ̀ àlẹ́yìn abẹ̀rẹ̀ sí fẹ̀lú wọn sábà àlàyé àlè fún àwọn òun méje wọ́n sàmà níyàtà àyámi àti ọjọ́ mẹ́jọ ìsúnmọ́ ní tẹ̀lé tí ò dáwọ́ dúró níjọ́ kan ló fi jẹ́ bẹ́ẹ̀. bàtà ìmọ̀ ọ̀nà kí ìhà sọ àgbà àìnáhùn àìyá súná ní. ọ̀rìyá ọlọ́run kálá wà ń bẹ̀ ń náà ni àdúgbò bá a wò lẹ́yìn tí ṣẹlẹ̀ ń ti ṣẹlẹ̀ tó bá rí wọn tọrọ nìkan ò mọ̀ sí ìhà ó wá rí àwọn ìjọ nínú ìlú àwọn adìyẹ tí gbogbo wọn wó lulẹ̀ wọ́n ti dòkú kàánà ń àjáàzù náàkàlè ó wá dà gẹ́gẹ́ bí dábínú igi ọ̀pẹ lọ́dọ̀ wọn bí ẹ́ gbogbo ẹ̀ kọ́ ọ̀gbìyà tó ti di ahoro tó ti wó lulẹ̀ nínú aléwọ́ ọ̀pẹ wa náà bí tí wọ́n bá gé igi ọ̀pẹ tàbí tó bá wó lulẹ̀ kí ní kan máa ń ṣẹlẹ̀ sí ẹ̀rí pé inú rẹ̀ máa ń rí mímú nígbà yìí e, ẹ̀yìn rẹ̀ yóò wà níbẹ̀ tó bá kàbẹ̀ sẹ̀sẹ̀ kúrú yóò kàn já sí kò ní ìkankan mú àwọn àbá wọn ṣàlàyé pé n tó ṣẹlẹ̀ ńjọ́ náà onígbèbí atẹ́gùn yẹn ṣe dé kúrú ó bẹ orí bẹ́ẹ̀ atẹ́gùn yẹn ń gé orí wọn ni ó ṣe wá gé wọn lórí ó kó sínú wọn ó wá fa ìfun wọn ya ó fa wọn ya ó fa gbogbo ya òun wọn fi wá dàbí ìtìlí kí ni o dábì ìrìn àti ọ̀pẹ tí mo bí agbọ́dún ìwé jẹ ọlọ́run mọ̀ sí wá bẹ́ẹ̀ o lágbára ọlọ́run ní. ṣé rí bí àwọn tí wọ́n pera wọn lálágbára atẹ́gùn lọ́lọ́run ọba fi mú wọn kó lórí rẹ̀ alágbára ní àbí atẹ́gùn gbé ó rà bí ìgbà tẹ́nìkan bá tí a bá ní òkè. Okay abẹ́yẹ àgbẹ̀lé àwọn kan lórí ń bẹ̀rù olùgbẹ́ tí wọ́n lùgbẹ́ tí mò ń sọ wọ́n fẹ́ ju bọ́ǹbù lé wọn lórí wọ́n wá gbé kílé kọ rẹ̀ yíwọ́ àwọn tọ̀yàrọ́t fáìfà jẹ́ẹ̀tì ibi tí fáìfà jẹ́ẹ̀tì ti lọ atẹ́gùn kan bá dé ló bá gbé fáìfà jẹ́ẹ̀tì ó ló bá nà mọ́lẹ̀ ẹ lọ ṣe pilot ní òtún gbéra ó ní weather is not uh, that area the weather is not favourable. ẹgbẹ́ vital jet kọjá ó lọ́rọ̀ tí ọ̀kan máa wọn àfa ó ní lọ́dọ̀ ọlọ́run nígbà tí àwọn èèyàn kan mọ́rọ̀ wá wípé tábàláàbò tí ọlọ́run ní ìsìnkú ìyàwó jẹ wá o pé láyé ànábì yẹn ẹṣin ni wọ́n ń o ìsìn ọ̀rọ̀ bọ́ǹbù ni o àbáyé wá dáhùn pé lọ́dọ̀ tó wà nínú fighter jet àtẹni tó wà lẹ́yìn ẹṣin kò sí yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run nǹkan kan náà ni wọn. ìnáwó amúrò mú ibà àrọ́dà ṣé à áyà kó dàda òkú ń fàyà kú jẹ́bẹ̀ yóò sì máa jẹ́bẹ̀ ń tiẹ̀. torí náà ní abádúró ti ọlọ́run kò sí ti ń jẹ́ báyìí bájẹ̀tì lọ́dọ̀ ọlọ́run ẹ wo ní sọ́dọ̀tò rẹ̀ ankabut kí lọ́lọ́run bá sọ ń bẹ̀ ọlọ́run ní mọ̀tálù rẹ̀ ní nàkàfàrú àbí. mọ̀tálù rẹ̀ ní nàkàfàrú That's very good. Insha Allah níjọ́ tí ọ̀rọ̀ bá débi sọ́rọ̀tù Ankabut yẹn àwọn àsìrọ́ọ̀rù kan wà ń bẹ̀ àwọn nǹkan kan tó pamọ́ nínú Qur'an káàdì mọ̀ pé ọ̀rọ̀ náà ní Qur'an pamọ́ sí ní àyà tó rọra kàyẹ̀ ṣùgbọ́n mi ní mẹ́nu bàbẹ̀ torí pé yóò tún jẹ́ mọ́rọ̀ orúkọ sí i. ìfún kẹ́kẹ́ lò ní pé ọlọ́run ní àpèjúwe àwọn tí wọ́n mú ẹlòmíì yàtọ̀ fọlọ́run wọ́n mú wọn ní aláàbò tó ló dáàbò bò wọn. kí lọ́wọ́ sọ. kàmáńdáyé kàmáńdáyé lẹ́yìn nàìjíríà kàmáńdáyé ó dà gẹ́gẹ́ bí àpèjúwe aláǹtakùn tó kọ́lé sàgbé ilé aláǹtakùn kan ibẹ̀ ní ń gọ́ sí kí lọ́wọ́ wa sọ wà ní. wà ní nínú gbogbo eré tó ní ẹgbẹrẹ jù láyé ní aláǹtakùn ló ní ẹgbẹrẹ jù torí náà bí a bá mú nǹkan ní ìyàtọ̀ sọ́lọ̀ lálábò ó sì pọ̀ nínú rẹ̀ ní ìfúnpá nínú rẹ̀ ni rondo nínú rẹ̀ ni ìkọ́rùn nínú rẹ̀ lòǹkà nínú rẹ̀ ni gbàkí nínú rẹ̀ ni gbọ́ọ́rẹ́ àwọn gbọ́ọ́rẹ́ kan ẹnu ọkọ́ àtẹnu àáké ni ó fi sí wọ́n ní wọ́n bá fẹ́ jẹ́ ààrẹ ọ̀nà ìmúkàánú ìwé ìpàdé omi ìgbé ní wọ́n bá fẹ́ jẹ́ ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ Yorùbá ń jọ̀ ìgbà bíbi gbọ́ọ́rẹ́ tí wọ́n sì sí làwọn sọ yẹ kò sábà ẹ́ wọ́n ní ìgbà lé kan ìgbà ó lé ẹyọ kan gbọ́rọ̀ ni wọ́n sì sí la ni wọ́n sì sí àtàrí ẹ̀ kódà tí wọ́n tún wá ní abẹ tí wọ́n èsì ẹyọ kan fún kan ni abẹ kan fún kan ni wọ́n sì sí àgbárí two hundred and one gbẹ́rẹ́. èèyàn nígbà tí ìbéèrè táwọn fẹ́ béèrè wípé nínú ìtàn yorùbá tá a gbọ́ ọ̀kan nínú àwọn ààrẹ ọ̀nà kakanfò ní níparí àpọ̀njá ìgbà tí wọ́n á ní lọ wéré kí lédè tó sálọ lọrin tí ò lọ jagun tèmi wọ́n ti sí gbogbo bẹ̀rẹ̀ òsùn kò yẹ kó wò pé wò ní ṣẹ́gun <laughs> ṣèbí kúrú mi ó jẹ́ ìgbà tó wà tó fún alábàdàn wà kò kí ló dé tí ò ṣẹ́gun tàbí ọ̀rọ̀ rẹ di ọ̀rọ̀ báwọn Yorùbá máa ń sọ nígbà kan amúnigbámúni abẹnusẹsí gbábẹnusẹsí èwo ni ẹ̀lẹ́ alájà yìí lójútó lójútó ògbómọ́lá ọ̀rọ̀ yẹ ó fọ́ ní oṣù mọ́lọ̀ kan ní o tí àgbẹ̀ ògbómọ́lá àti gómìnà ní àwọn mẹ́wàá kò tó lóun lé méjì ogun Ìbàdàn jọ ẹ bá àjàmú ọdún pọ̀ mọ́lá balógun òfin kólé ògúnmọ́lá wọ́n sàkọ́bọ̀ alákòóso wọ́n pọ̀ torí gbọ́dọ̀ dájú tó fà á báwọn jagunjagun fi pọ̀ bẹ́ẹ̀ tún nídìí o ṣùgbọ́n àní lọ́bẹ̀ torí kùránì là ń sàlàyé títí mo fẹ́ sàlàyé ní pé gbogbo bẹ́rẹ́ tí ó sì ń dàn kí lóde tí ò ṣẹ́gun lọ́lọ́run fi ní gbogbo tí wọ́n ń ṣe yẹn ó dàbí ilé aláǹtakù ilé tó sì gbẹgbẹrẹ jù láyé ilé aláǹtakù ó ń lè gbogbo ẹ àwọn yóò ní owó ìṣòkòrò mo ti ṣàlàyé bẹ̀rẹ̀ tẹ̀ sí nítorí ní àbí mi ṣàlàyé ìtumọ̀ owó sunko ọlọ́run sọ pé wà má yẹ ìdí ọmọ ṣètọ́ọ̀nù ṣètọ́ọ̀nù ìlà gbòòrò rọ̀ èṣù òní ṣe ìlérí kankan fún àwọn ọmọ ènìyàn àfi ìlérí ẹ̀tàn èṣù ló ń fún wọn nílérí pé ó bá ti sí gbẹ́rẹ́ yìí tí ṣá ọ ládàá kò ní ràn ọ́ tó bá ti sí lo kíní sábà yín ọ nígbà kò ní wọlé sábà gún ọ nígbò kò ní sọ ìwọ ní wàá ṣe ọlọ́run ní ṣùgbọ́n ẹ̀ pọ̀ mí níjọ́ tí ó bá sábà ìlú ó bá kú wọn náà ah, wọ́n ti ní kó má kú ní ẹni jẹ ilé ìwé ìwé ẹni ó ẹni jẹ láyé ọlọ́run sì ti ṣàlàyé àlàyé tọ́lọ́ ọba ṣe ni wípé ẹ̀sán nígbì ni àdéhùn èṣù gbogbo tọ́tọ̀ ń sín gbẹ́rẹ́ yẹn tó ń kó fún pátó rò pé ń ṣẹ́gun yẹn ìtumọ̀ owó sunko ni pé èṣù ti tàn ọ́ jẹ pẹ̀lú àdéhùn rẹ̀ yóò bá lọ bẹ́ẹ̀ bá wá kú pẹ̀lú oúnjẹ lára ẹ̀jọ̀ kí yóò wù fọ́lọ́ muslim tó ń dùn ní mọ́ṣáláṣí ó wá lójú olówó la campaign campaign òṣèlú ọlọ́run á ní kó kú bẹ́ẹ̀ àwọn àbá wa bẹ́ẹ̀ wẹ̀ dàbí iná bí wọ́n á ó ń bèrè níbi ṣùgbọ́n tí wọ́n bá lọ wẹ̀ kú nínú ẹ̀kọ́ ẹ̀ pé gbogbo ta bá ń yà ní sọ síta èyí ń sọ rárá gbogbo ẹ̀ máa wọ òkú kan sì kí ẹ̀ wá rí kókó kan lẹ́yìn àdìsọ pé à ah, bọ́kùnrin ti fá ìtò kókó kan bẹ lẹ́yìn ẹ̀ ń tàbá wẹ̀ ẹ̀ṣẹ̀ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n kí ló wàá sọ fọ́lọ́run tí mo fẹ́ béèrè yẹn pé ìgbà bí wàá jẹun nígbà tó ń kú ọlọ́run ìfúnpá kan wà lápá òun gbà tó ń kú tí àgbẹ̀ pẹ́ẹ́lẹ́mù àkọ́kọ́ lè kọ́kọ́ kàn lọ́dọ̀ náà ni ló fi jẹ́ pé á gbára lọ́dọ̀ àní gbára láṣẹ iléeṣẹ́ ìtọ́ owó bá sunkún yẹn pé èṣù ti kàn wá jẹ tẹ bá rántí ìjà kan tó ṣẹlẹ̀ nígbà kan wọn ni wọn ti sọ fún wa kí ẹ má ṣe léyìn kí ẹ má ṣe sọ kò sí báwọn ò ṣe ní yàwá wí ṣùgbọ́n tí mùsùlùmí bá lójú ogun tó bá kú kí làwọn sọ pé ṣe kú. ó kúkú kí wọ́n àṣọ fẹ́mi ikú ṣẹ̀rọ̀ pé tí mùsùlùmí bá lójú ogun máa kírìyàn lẹ́yìn àbí wọ́n ṣàyàn lọ́gbẹ́ èèyàn ó gbà ládàá rẹ̀ jọ ọ̀sán tó bá ti jọ ọlọ́run máa ẹtí ṣàn tó kù pẹ̀lú ẹ̀jẹ̀ yẹn máa wọ́n máa sọ̀ lára nínú kí n bínú àlìjáná kó lọ tọ́jú ẹ̀ tó bá tọ́jú ẹ̀ sáwọn nípa àbọ̀ wá gba ìdájọ́ ẹ̀ ọlọ́run ó ti sọ pé ẹni tó bá wà àlìjáná kéé jáde mọ́ ó sì gbọmọ àlìjáná láì sì sí irunṣẹ́ tẹ́ ẹ bá ti wá kó owó kínní sára tẹ́ ẹ bá kú mẹ́ ló sì sí irunṣẹ́ ìṣirò iṣẹ́ àkọ́kọ́ tí ó sì ní kínní tó ń bẹ lára rẹ̀ yìí. ìbéèrè wa lè wáyé pé àwọn bàbá wa tí wọ́n lò lánàá nǹkan tí a ṣe kò da àwọn ṣiṣẹ́ fún ó lé ó lé sí àwọn afá alákìídá ṣàlàyé ẹ̀ àwọn afá ní ihun tí wọ́n lò ní tó jẹ́ kí wọ́n borí àwọn ẹlẹ́bọ òní pé rúhù iman wọ́n ti yàtọ̀ díẹ̀ sáwọn ẹlẹ́bọ nítorí pé ìgbàgbọ́ díẹ̀ tó wà ní ẹ̀mí wọn yẹn wọ́n ti fi ju àwọn ẹlẹ́bọ lásìkò rẹ̀ ọlọ́run ò sì ní jẹ́ kí kékeré ṣe bí fẹ́ borí ẹ̀sìn dandan àwọn bàbá yóò ṣe lórí owó borí pẹ̀lú ímẹ́ẹ̀lì tí wọ́n ti níyẹn. torí nígbà míì àwọn ẹlẹ́gbọ́n bá nígbà bàbá wa bá jà wọ́n lè jọ bàbá lọ níbi oògùn ajínigbábà oògùn làwọn ẹlẹ́gbọ́n míì o kò sí ní nǹkan míì tí wọ́n ń ṣe àbàbà wọn sì lọ́ọ̀bẹ̀ ọkọ̀ bíi mẹ́ta tí wọ́n mọ̀ wọ́n ó pè ẹni yóò sì sùn lóòótọ́ yóò kù àwọn àbá ní ọlọ́run ló ràn wọ́n ṣe nítorí pé wọ́n ti ní ìmánì ìmánì yẹn lọ́lọ́run ṣe kí ni ló fi gbé wọn bó kìí ṣe pé lóye ògùn tí wọ́n bá ní ìmánì kankan tí wọ́n bá lọ bẹ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ó gbà wọn tún méjì nù mo gbé sokolo ń sànù wa èsì tí àwọn afa alákìíyà tí wọ́n mú wá lórí àwọn nǹkan tó ti kọjá nìyẹn torí náà nítorí àsìkò ọlọ́run ní bá a ṣe ṣe fún àwọn ìran ádì nìyẹn tá a pa wọn pẹ̀lú atẹ́gùn àgàn ó gé wọn lórí ó fa ó kó sínú wọn ó fa gbogbo ẹ̀yà ó kó fúgbó wọn wá dàbí ti dábìlì wọn náà lọ pẹ́ ìyẹn ní ìgbòho àwọn áádì tí wọ́n jẹ́ ìran ta ni ìran ànábì ìhóòrùtù kí ló wá sún wọn débẹ̀ ìyẹn la fẹ́ fi kásẹ̀ ńlẹ̀ ìgbéraga kalẹ̀ni tó lágbára táwọn tó ní wọ́n ga ọlọ́run ò dárú wọn lọ́gán orí wọn mọ́gbọ́n lórí ibẹ̀ kò sí òmìnira bíi tiwọn gbogbo àwọn Michael Jordan jẹ́ ń gbá basketball tí wọ́n ga wọn wọn ò tó àwọn áádì àwọn áádì ga jù wọn ò já wọn méjì tó wà àwọn áádì bá pẹ̀lú wọn wọn ò já wọn méjì yìí gbogbo àwọn táwọn àrò pé wọ́n ń gbá basketball wọ́n ga wọn àwọn ádìó mọ̀ kàn wọ́n kó báyìí àwọn tó ní bí owó jáde lọ́dọ̀ ta ni ń jẹ́ ọmọ kúwárátá lójú ọba kú yẹnyí ọlọ́run ṣàánú wa o dáadáa ọlọ́run kì í bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò sí fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ẹ̀kọ́ tá a kọ́ ní àná pé ká mú gbéraga ká sì má jọ̀wọ́ ara wa lójú tọ́lọ̀ máa fún wa lájùlọ lórí àwọn ìran kan tàbí ẹ̀yà kan tàbí àwọn èèyàn kan àbáwọn ikọ̀ kan àbáwọn ìjọ kan ká má jẹ́ kí kìíní ìwé wá sẹ́nu wa débi pé àwa sọ fáwọn ènìyàn èyí ṣe yàmá kọ́lọ̀ má bàa wá tún jẹ́ kíkéde ká yẹpẹrẹ ọlọ́run ní yẹpẹrẹ wa o dáadáa ọlọ́run ní tí ó bàjẹ́ o àlékún dáadáa ọlọ́run kò ṣe fún wa ẹ jọ kí wọ́n tó ṣe àmì símẹ́ǹtì lọ́la ní ìlú ṣe sàǹkẹ̀ ọ̀gbọ̀n kàlẹ́ ní jẹ́ áàdì áàdì yẹn àwọn ṣe kalẹ̀ láti ní tó ń fi àánú rẹ̀ wá. Gẹ́gẹ́ bá a ṣe máa ń lọ rúbọ̀ sí àwọn èèyàn tiẹ̀ náà lára rẹ̀ rú sí àwọn èèyàn tiẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀. Wọ́n ń ṣàlàyé lánàá wípé ọlọ́run ní wàhálà ààyè àwọn ọ̀hún kí ló fà á lẹ́yìn وما أرسلنا رسولا إلا بلسان قومه àdúgbò ìjẹ́kọ̀ọ́ àgbà tí ó fún náà bá wọn sọ ọ̀rọ̀ àwọn ọmọ náà ní ìpín wọn ní máa sọ. aṣáájú ni ọlọ́run ọba Allahu Ta'ala kúrò lọ́dọ̀ àṣẹ tọ́ọ̀nù ẹni ọkọ̀ ẹni ìlú. sọ́tìlẹ̀ àárọ̀ àyà ìyẹn ní súrà kejì àyà karùndínlẹ́ àádóje àyà karùndínlẹ́ àádọ́rin súrà seven àyà sixty five òní àti bẹ̀rẹ̀ à ẹ̀ lọ́wọ́ lánàá nígbà tí ọlọ́run ní kí ìkẹ́ rẹ̀ kó sọ̀kalẹ̀ tó wá mú atẹ́gùn lọ a sì ti káyà náà sẹ́yìn inú sọ́rọ́tù làárọ̀ ọlọ́run ní máa ń fi atẹ́gùn gbá ẹ̀sùn jò lọ síbi tó bá fẹ́ kí ojú rọ̀ sí méjèèjì ó lè jẹ́ kẹ̀yìn yóò máa jẹ́ bùṣọ́ ìró ìdùnnú bá a bá dé gbúra lábẹ́gùn tuntun bá ti fẹ́ báwa náà rí ojú iṣu ìnáwó máa dùn ó sì lè jẹ́ kan kù ìyẹn là ń bẹ lọ́n pé ọlọ́mọ yìí ń ṣẹlẹ̀ sí wa ìyẹn la tẹ́gùn àgbọ̀n tí máa ń rólé tí máa ń hùkì tí máa bà nǹkan jẹ́ àròdá òjò náà tí máa dìkùn tí ń borí yálé ọlọ́run kó làwọn bẹ̀rù tó àgbọ̀ kíkà àyà mẹ́ta àkọ́kọ́ nínú ìta àti fẹ́ bẹ̀rẹ̀ yìí òun jésù yìí wáyé làáàdì àkọ́ òun náà. أعوذ بالله من الشيطان الرجيم أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة إنا لنراك في سفاهة وإنا سبي سفاهة ولكني ولكني رسول من رب العالمين ọpẹ́ yìí fọlọ́ ọlọ́run ní wàhílà àádìí àkọ́ọ̀bù gbòǹgà bìnà àyà tí ó bẹ̀rẹ̀ àlàyé nípa àwọn òjíṣẹ́ ọlọ́run mẹ́fà tá a wí tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ wàlàkọ́lé àrùsálìnà nùhán ìlà kọ́ọ̀mì so yóò máa jẹ́ pé wàlàkọ́lé àrùsálìnà búdán ìlà áàdì àwọn wàlàkọ́lé àrùsálìnà ìlà áàdì àkọ́ọ̀mù búdán ọlọ́run ti pàápàá dájúdájú àti rán sí àwọn ìran áádí arákùnrin wọn tó jẹ́ ìran wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ búlùkì àwọn sọ pé àwọn áádí áádí tí ọlọ́run sọ ìran yìí àwọn ẹni ọmọ áàd ọmọ irọ́mù irọ́mù yẹn oúnjẹ ọmọ Aus gbóná Sam Sam yẹn jẹ́ ọmọ tani ọmọ náà lọ́ba ṣe ṣàlàyé níjẹta wípé àwọn tó ṣẹ́kù nílẹ̀ ọmọ olóògùn ni wọ́n àmọ́ ọmọ ọmọ ìlú wa ọ̀kan nínú àwọn ọmọ olóògùn tí wọ́n ń jẹ́